ẹ má mi sá. ìwọ ìwọ láyé ẹ what is your problem ìwọ ìwọ ìwọ ìwọ ṣerú nǹkan mẹ́rin sí mi. àwọn guys yẹn ni wọ́n tì mí. àwọn guys wo náà tí ẹ tó bá ń tí ẹ wo rẹ̀ má ti ra ẹ kí ló ń wò adúrú ẹ tó jẹ́ kán tọwọ́ ẹ̀ bọ́ ṣọ̀lọ̀ náà i mean o oh, less skills. mi ò lè ṣe bẹ́ẹ̀ mọ̀ sá. ah no no no no it's bad It's very, very bad. Oh, I, I don't have time for you. I really don't have time for you. Ah! Daddy! Daddy! Come here! Daddy! Give me a hand! Mommy! Ah! Oh! Daddy! Daddy! ah, lè fi ṣọkọ mi? Kí lè fi ṣọkọ mi? Àwọn ọmọ ah, mi sọ̀rọ̀ ọbẹ̀ jáde ní gbọ́gbọ́n mi, ọmọ mi ṣe wọ́n. Yẹ́! Mo ń bọ̀! wà lọ́sípítà báyìí ìwọ ọkọ mi ò gbọdọ̀ kú. mi gbọdọ̀ ṣopọ̀ ọ̀sán gan ìwọ ọkọ mi ò gbọdọ̀ kú ni mò ń sọ bá ọsùn bábí ọkọ mi ò gbọdọ̀ kú. kí ló dé náà ẹ ṣe máa ro kúrò dádì. mọ́mí ẹ má wọrí nígbà tó ti fún wọn dé ọsípítà mo mọ̀ pé ní agbẹ́ ọ náà ó máa wà òkè. àmín àmín ta tó lélẹ̀ gbàgbàgbàgbàgbà gbà sọ fún mi ìrẹ̀lẹ̀. ọlọ́dẹ̀ hospital náà làwọn àbá hospital làwọn àbá ẹ̀ sà hospital làwọn. mọ́mí ẹ̀wọ̀n dọ́kítọ̀ báwo lè ní báwo. Ah, wọ́n lọkùnrin láàrin jẹ́ sáré ká sọ ọ̀hún. dókítà ọmọ mi lélẹ́yìí ṣé eré ni tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ ọkọ mi ni gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ sọ fún mi ẹ jọ̀ọ́ torí ọlọ́run. ẹ wò wọ́n mi ẹ ní sùúrù náà ṣé bó kàn ní kí n wá ni. ẹ mo ti ní sùúrù sórí má lọ bí kankan gbogbo nǹkan tó bá fẹ́ sọ yẹn jẹ́ kán sọ ní ṣojú mi ṣojú mi gangan báyìí ni wọ́n máa ṣe sọ. ẹ má bínú mo rò pé ọkùnrin lòun nǹkan tó ń fẹ́ lọ sọ fún ní ọ́fíìsì ẹ̀ mm, á yí dáadáa á lè padà wá sọ fún yín á dẹ̀ yé ẹ̀yin náà. dókítà ó máa yé mi náà ẹ sọ ẹ sọ. ṣeré àárí ara gba nǹkan sí jura lọ so mo fẹ́ bọ̀ ń sọ àwọn kankan ni so wàá yé òun dáadáa so a lè wà padà sọ fún yín wọ́n bàtẹ́ ti ní ṣẹ́rí láyè gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí ẹ̀dá èèyàn lè bára jẹ́ jùlọ èèyàn á máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ah, àwa doctors gan náà à ń gbìyànjú ni ọlọ́run ọba báyìí ló máa mú yàn lára dá. ara wọn ti yá. nǹkan tí mo fẹ́ tra àti sọ ni pé àdùn sọ́tún sósì ṣùgbọ́n. bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìgbé àti lóyún. ẹ ẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ. mo wá bá yín. mo ní kẹ́ ẹ fún mi lóògùn pé mo fẹ́ lọ bá ọ̀gá mi pé gbogbo nǹkan tí bá ń fẹ́ kọ́ lè máa ṣe fún mi ẹ dẹ̀ fún mi lẹ́bù ẹni tí bá ti fẹ́ sí wọn lára ẹnu ó máa ṣẹ́ ǹjẹ́ mọ̀ pé oògùn tẹ́ ẹ fún mi yẹn jọ́ tí mo lò fọ́gá mi jọ́ ẹ̀ lọ́gá mi kú. ẹ ó kú. kò kú màmá dájúdájú oògùn tẹ́ ẹ fún mi yẹn ló pọ̀gá mi. oògùn rán mo gbélé ọ lọ́wọ́ n ò ṣe oògùn gidi fún ọ ìwọ ò mọ̀ pé ní bá ń ṣèkà àtúbọ̀tán rẹ̀ ò ń dà tí ó sì wàá dà kírú yín ó máa sánkú lójú irú wa níjọ́n tó wá tára rẹ̀ ń gbọ̀n sí òsì ó báyìí torí rẹ̀ mi gbé lé ọ lọ́wọ́ bí n bá fún ọ ó tún rebo mi lọ ṣe tí ò dáa àtíkè lásán lásán tí wọ́n fi ń pajú mo gbé lé ọ lọ́wọ́. ṣé nǹkan tẹ̀sán sì ni pé oògùn tẹ́ fún mi yẹn òun kọ́ ni ó pa ọ̀gá mi. sábàbí ni kú ọ̀gá rẹ o. Ah, ọ̀gá rẹ ti lọ forí gbé jàǹkáríwò ayé. jàǹkáríwò ayé. bẹ́ẹ̀ni. ẹ ò wá mọ ohun tá a. ẹ ẹ máa rí ẹ kò ní ìdí kò ní ìdí nǹkan tó dẹ́bẹ̀rẹ̀ náà nìyẹn. Ah, ah, má tún ṣe inú. Eh, eh. ìwọ ọmọ yìí dákun agídí náà ni eh, ọlọ́run ó dà lọ́run máa ṣọ́ o. Mm. yẹn táàdì yẹn o ta ló wà bẹ́ẹ̀. tani o. a jẹni báwo ni bolu báwo ni nǹkan ẹ máa kú jọ mẹ́ta kẹ́ ẹ jókòó ẹ jókòó sídà sídà bọ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ ṣe yẹ o. mo ti ránṣẹ́ sí yín ti pẹ́ náà kí ló dé tẹ̀ wá rí mi. ẹ má bínú èmi lọ síbi kan mi ìdẹ́fẹ́ kóun nìkan dá wa nǹkan tó kọ̀ sẹ́ni. ẹ ẹ wẹ kò sí problem àsìkò tí ẹ wá yìí náà kò tí ì pẹ́ jù n tó jẹ́ kí n níkẹrí mi ni wípé mo gbọ́ pé méjèèjì níṣẹ́ lẹ́ ń sunkún àti mọ́ mi kí ló fà á ah, kò yẹ kó le tó yẹn náà dáàdi yìí ti kú wọ́n ti kú nìyẹn kò sí nǹkan tẹ́nìbọ̀dì lè ṣe mọ́ ẹ wò ẹ jẹ́ kí n sọ fáàtì kan fún yín ṣe tó bá jẹ́ wípé lóòótọ́ ni ẹkún máa ń jíyàn ni ẹkún tí gbogbo mọ̀lẹ́bí sun lẹ́yìn tí dáàdi yín kú yẹn ó yẹ kó jí wọn àmọ́ wọn ò jí kó dé sí nǹkan tá a fẹ́ ṣe sórí yẹn gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yẹn kò dáa tó ẹ̀ ń ṣe ọmọdé mọ́ abọ́mọdé lè ṣe ń pera yín ni wọ́n ní mọ́mí yín náà gbogbo ìgbà ni wọ́n máa ń ronú tí wọ́n ti ẹ̀ lè ṣe nǹkan kan why ẹ nídìí ẹ̀yin gan ló yẹ kẹ́ súnmọ́ mọ́mí yín kẹ́ máa console wọn ní gbogbo ìgbà ẹ nídìí ẹ̀ náà amọ́sùn ọkùnrin ni wọ́n ṣé wọ́n fúnra rẹ̀ wọ̀ mọ̀ wípé ìwọ ni baálé lé nìsín ok o tí mo àbí ìwọ ló yẹ kó súnmọ́ mọ́mí yín kó máa jẹ́ kó mọ̀ wípé wọn ò ní ìdẹ̀kùn mọ́ kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ni ẹ́ ẹ ẹ ọ̀nkú mò ń gbìyànjú tèmi ẹ bèrè lọ́wọ́ sísá mi mò ń gbìyànjú mò ń tẹ̀ láti console mọ́ mi each time tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ fi sùúrù. ẹ ó dà kò sí wàhálà ẹ gbogbo àlàyé yìí ni mo ti gbọ́ but ẹ máa ní láti wà very careful ẹ ti gbọ́. so it's okay ẹ èmi náà tí ẹsẹ̀ ń wọlé ni ẹ̀yin náà ń kanlẹ̀kùn yẹn bọ̀ mo ń bọ̀ yẹ kí n sáré wo tí mo lè ṣe ẹ ẹ pẹ̀lẹ́. mo kí ìyàwó olóògbé àwọn ọmọ olóògbé àti gbogbo ẹbí olóògbé kí olóògbé tó kú ni wọ́n pè mí tó ní àwọn fẹ́ sọ nípa báwọn ṣe fẹ́ kún ogún àwọn ìyẹn táwọn bá kú tán Yẹmí ẹ ṣọ́ wípé ẹ fẹ́ record nǹkan tí a fẹ́ ṣe yìí. mo fẹ́ record. and I want to know if you are in the good state of mind to do this. yes I'm sound. You really sound. yes. okay good. ẹ ní ẹ fẹ́ jẹ́ kí gbogbo mọ̀lẹ́bí kí wọ́n mọ bí ẹ ṣe fẹ́ pín ogún yín torí tẹ ẹ bá dàgbà tẹ bá dògbò tẹ bá rebi tí àgbà lọ. Mm, bẹ́ẹ̀ ẹ kí eléyìí jẹ́ mímọ̀ fún gbogbo mọ̀lẹ́bí mi àti gbogbo àwọn tí a jọ wà ní orílẹ̀-èdè àti gbogbo àgbáyé pátápátá torí ibi tí orúkọ mi tàn lè kó ọgọ. èmi Chief Ajíṣafẹ́ mo ní ilé márùn-ún báwo ni mo ṣe fẹ́ kí a pín wàrà mẹ́ta nínú ẹ̀ ìkan wà ní Lẹ́kì ìkan wà ní Ring Road nìbàdàn ìkan wà lókè àdó nìbàdàn kan náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbangba ni wọ́n wà kó jẹ́ ti ọ̀kan láwọn ṣé wàá rí méjì tó kù ìkan nínú ẹ̀ kí àwọn mọ̀lẹ́bí wọ́n lè máa fi rẹ́ǹtì kan máa gbowó ẹ̀bẹ̀ kó jẹ́ ti mọ̀lẹ́bí ìkan yòókù wọ́n lè fún ìyàwó àtọmọ mi then mo ní mọ́tò mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta kan kò fún ọkàn láwọn tí a bá calculate gbogbo tí mo ní ní bank mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta kan kàǹtẹ̀ kan kan calculate kan rò pọ̀ ah, seventy percent owó yẹn ọkàn láwọn nìkan kò fún ṣe twenty percent inú ẹ̀ kí àwọn mọ̀lẹ́bí kan pè mọ́ra wọn lọ́wọ́ ten percent tó fi máa pé hundred kan fún ìyàwó mi àtọmọ mi ò lè fẹ́ bọ́ ìjà kankan lórí bí mo ṣe ní kí lọ́ọ̀yà bá mi pín ogún mi torí a lè ní yóò yá kó pẹ́ àdẹ̀mí yóò pẹ́ kó yá bó ṣe wù mí kí mo pè nìyẹn tí anybody bá jà lẹ́yìn mi òkú mi ò ní jẹ́ ó gbádùn o. Ah, kí ni a. Ah, ah kí ló ha yín lẹ́nu. Ah, lọ́ọ̀yà ṣó ti tán nìyẹn. Um, bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n sọ sínú nǹkan tá a wò sí náà ni kò ju bẹ́ẹ̀ yẹn um, tí ẹ bá ní nǹkan tó rí lójú tí ẹ fẹ́ béèrè àti every necessary document tí ẹ bá fẹ́ believe pé ẹ fẹ́ gbà lọ́wọ́ mi ẹ lè contact me anytime. kí ló ń fẹ́ fi ṣe a ti gbọ́ gbogbo ẹ̀ olóògbé ti sọ bó ṣe fẹ́ kọ́ pé nǹkan o. Ah, ah, ẹ ṣeun o ẹ ṣeun lọ́yà ẹ ṣe ọlọ́run máa fún iṣẹ́ yín ṣe lágbára ọlọ́run ọba wẹ́ èmi ò lọ́rọ̀ tó pọ̀ láti sọ. ẹ ti gbọ́ bí bọ̀dá ṣe pín ogún wọn o ẹ jọ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni jà láàrin wa sí ọ̀rọ̀ ogún yìí o kó má dẹ̀ sí ìkùnsínú rárá o ohun tí wọ́n fún oníkálukú kan gbà bẹ́ẹ̀ bọ́n ṣe fẹ́ pin ni wọ́n ti pin ni ọlọ́run ìjà ara tẹ̀ ìtàn mọ́. bẹ́ẹ̀ ni o kò gbọ́dọ̀ síjà o. àǹtí. àǹtí. wọ́n ti pin àbí olódùn ẹ̀ jù ṣé òkú tó kú ni àbí ogún tó pín. Ah! ọ̀gbẹ́ni ah, ẹ báwo ni èwo ló ṣe. Ah, báwo ni gan. a máa ní ìjà yẹn gan. ẹ̀pẹ̀lẹ̀ kújọ́ mẹ́ta. a dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá. ẹ̀gbọ́n mo gbọ́rọ̀ kan ni ọ̀rọ̀ yẹn wá ń bá fún mi bákan wọn á pé ah, ó yẹ kí n bí yín. wọ́n ní nígbà tí ẹ̀gbọ́n yín kú ní pé property tán pín fẹ́yìn ó favour yín ju ní tó pín fún àwọn ọmọ àtìyàwó wọn lọ wọn á pé ah, how come. <laughs> well àbúrò tí n bá sọ nípa ó yé mi irọ́ ni mo pa kò yé mi náà up till now kò tí ì yé mi èmi mọ nǹkan tó fà tó fi ṣe bẹ́ẹ̀ o. Eh, but ṣé kì í ṣe ẹ̀gbọ́n the same ẹ̀gbọ́n tí ẹ máa ń sọ fún wa ń gbà yẹn pé wọn ò fẹ́ gbọ́rọ̀ owó sí títẹ bá bí wọn ẹni project kan tẹ bá gbé lọ fún wọn máa counter ẹ̀ náà tẹ̀ ń dá yín lóhùn láti provide owó fún yín láti help yín gbà yẹn. àbúrò bó ṣe rí gbọ̀ngàn ló sọ yẹn. yes gbogbo ìgbà yẹn kò sí nǹkan tí mo bá lọ sọ́dọ̀ wọn wọn ò rẹ́dẹ̀ láti ṣe fún mi. àmọ́ nígbà tó di wípé wọ́n kú tí wọ́n pín ogún yẹn tí mo rí ní tí wọ́n pín lẹ̀ mo rò pé kí ni nǹkan tó lè fà ah, mo ṣàfihàn àgbàlagbà kan yẹn ló wá jẹ́ kó yé mi wípé àfàmọ́ kó má jẹ́ wípé ntẹ́gbọ́n yẹn ń sá fún gbogbo ìgbà yẹn ni wípé kí n má fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán. ìgbà wọn náà ni wípé táwọn bá jáde láyé káwọn lè fi fọ̀ mi tẹ́lẹ̀ yẹn sọ ni èmi náà wá reason pẹ̀lú ẹ̀ pé ah ó dàbí pé reason yẹn lóòótọ́ tẹ́gbọ́n fi ṣe nǹkan tí wọ́n ṣe yẹn. wà látara má bá reason mi àfikẹ́ wa tọrọ dárí ilé ṣe báyìí. because ojú tẹ ti fi paint ẹ̀gbọ́n yẹn ńgbà tán wà láyé ńgbà yẹn ah ó wọ́ọ̀sì gan-an ẹ wá wò torí tiyín náà ni kó lè fi bọ́ bàbá point lórí èsì yẹn o màá ní láti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lóòótọ́ àwa náà ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà <laughs> pẹ̀lẹ́ ìfijọ́ mẹ́ta bọ́ a ah, kí ló ṣẹlẹ̀ ibo ló gbà lọ láti jọ kí ló dé. Ah, ah. ẹ wọ ẹ̀gbọ́n ọkùnrin gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ rẹ̀ mo já lọ ni mo já pa tán pátápátá. ó já pa ni oṣù ọ. ẹ̀gbọ́n ọ̀rọ̀ olú yìí le gan o, kò fẹjú kò rẹ́rìn pẹ̀lẹ́ anybody ọkùnrin gbọ́dọ̀ ó gbọ́dọ̀ fi kún rẹ̀ ṣe ìmú jàtọ̀ ni. ó lágbára díẹ̀ lóòótọ́. àmọ́ báyìí mo ti dé. ó ti dé. ẹ mo ti dé padà báyìí tàbí kí la fẹ́ ṣe. ẹ ní ká máa ṣe rẹ̀ bá ti di ìrọ̀lẹ́ wà á pè mí sọ àdìjọ mú gbòòrò àti ló fẹ́. Ah! wọ́n máa jọ́lá pé mi ò sí ilé o wọ́n máa jọ́lá pé mi ò sí bẹ́ẹ̀ lọ́jọ́ tí wọ́n ń ṣe gbogbo rọ́bìṣì yìí o mo mọ̀ pé kò tọ́ sí mi pé níbi tí wọ́n ti ń ka ogún ọkọ yín pé kí n jókòó síbẹ̀ bọ̀ tó bá jẹ́ pé mo dúró dè yín ta tẹ́yìn wá ṣe tán nu ilé tẹ́ sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé fèmí níta mi ní jẹ́ kí lọ́ọ̀yà yẹn lọ mi ní jẹ́ kó lọ torí mo mọ̀ pé irọ́ irọ́ ńlá gan ló sọ irọ́ ló wá pa fún yín ẹ̀yin náà lè jókòó tẹ̀tẹ̀rẹ̀ ṣẹṣẹ wàá sọ fún mi nsìn ṣó dáa bẹ́ẹ̀ ni. ẹ ẹ ńgbà tí lọ́ọ̀yà sọ wípé gbogbo nǹkan tó wà ní òwe lòun kà jáde mo dẹ̀ mọ̀ pé ṣojú àwọn gbọ̀n ọkọ mi ni kí ló fẹ́ kí n ṣe. ohun tẹ́ ẹ lè ṣe wà ẹ máa padà lọ bá lọ́ọ̀yà yẹn ni ẹ máa jẹ́ kó mọ̀ pé ìtò mú dání tó wá kà fún yẹn fake ni o. ọ̀ríjìnà ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ mọ̀ pé gbogbo tó ṣẹlẹ̀ láàrin lọ́ọ̀yà àti àwọn mọ̀lẹ́bí wo ni wọ́n jọ wọ́n wọ́n mọ̀ mọ̀ wà parọ́ fún yín ni ibo náà ti ń ṣerú ẹ o tí ọkọ tó máa wíìlì tó pọ̀ nínú ogún fún àbúrò. ẹ̀yin tẹ́ jẹ́yàwó ẹ̀ nǹkan ṣáàbùrù ẹ̀ ló wà lórí bẹ́ẹ̀dì tẹ́jọ́ ń bímọ pọ̀ ṣáàdúró ẹ lẹjọ ṣe gbogbo nǹkan tẹ ẹ ṣe ẹ lọ bá lọjà yẹ ẹ máa há dẹmọ ni ẹ máa pariwo mọ ni ẹ máa jẹjẹ ẹ máa falasọya ah. tẹ bá falasọya táwọn èèyàn wà bẹ́ẹ̀ àwọn èèyàn bá yín dá sí ẹ jẹ́ kó mọ̀ wípé original document gangan gangan tó yẹ kó wá kà nílé ọ̀dọ̀ yín ó máa padà wá mú wá ìyẹn original wig gangan tọkọ yín ṣe sílẹ̀ kó tó di pókú ó wà lọ́wọ́ ẹ̀ kò fẹ́ kà yẹn ni ẹ máa wá pè wá ó ṣẹ̀ máa wá tùkà fún yín kí lẹ̀ sọ yìí. Ah, ẹ ṣòro gbogbo nǹkan tó sọ mo mọ̀ pé tèmi náà ló ń ṣe àmọ́ ṣòro pé ìyẹn possible ṣá ṣé kò ní lẹ́yìn. lẹ́yìn tó bá lẹ́yìn ẹ má kì mí mọ́ tó bá lẹ́yìn ẹ má wà mí mọ́ tọ́rọ̀ ìbá padà di nǹkan míì ẹ jẹ́ kí okun ọmọ ìyá tó wà láàrin èmi àti yín ẹ jẹ́ kó já. kí lẹ̀ sọ kí ni mo sọ kí lẹ̀ sọ ẹ máa halẹ̀ mọ́ ni tẹ́ ẹ bá halẹ̀ mọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní ṣe the right thing gbogbo nǹkan kọ́ ni sùúrù ló ń tún ṣe o that is it. kò ṣe something bí mo ti ń bá kúrò bẹ́ẹ̀ tó bá di ọ̀la èmi àti lọ́ọ̀yà yìí gbogbo nǹkan tí ń bá wa bá bọ̀ màá tún padà wá sọ fún ẹ. ok ok o ṣe àbúrò mi ṣe ok kò sí wàhálà. Ah. ẹyẹ má wọ orí ìtì yín sàn ṣé ti rí tábàtìdé court màá mọ ibi tí màá yí wọn mọ tó bá ń pè yín lẹ́yìn ilé ẹ sọ fún wọn wípé kan dúró de lọ́ọ̀yà yín pé lọ́ọ̀yà yín máa gbé bàtí wọn ṣe é ti gbọ́ kò sí wàhálà ẹ máa fún mi ní time díẹ̀ kí n fi padà because mo ní àwọn àlejò kan níwájú mi ẹ bẹ́ẹ̀ ni ok mrs ajisha fẹ́. ẹ kú ojú mẹ́ta mà báwo ni gbogbo ilé ń kọ́ mo máa rí yìí. lọ́ọ̀yà òótọ́ ọ̀rọ̀ ni ẹ rí mi nǹkan kan ni mo wá béèrè lọ́wọ́ yín tí ò yé mi mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ láyé mi dáadáa nípa wíìlì ọkọ mi hmm. èyí tí ẹ ṣòwò fún wa lọ́jọ́ yẹn ẹ eh, ṣé ṣé ọ̀rọ̀ ọkọ mi nìyẹn ṣá torí mi ò understand kò dẹ̀ yé mi. but ọkọ yín lè rí lórí ìjókòó tí wọ́n sọ gbogbo nǹkan tí wọ́n sọ kò sí bòńkẹ́lẹ̀ kankan níbi kankan gbogbo nǹkan tí ọkọ yín sọ gbogbo ẹ̀ la play fún yẹn pátápátá. Hmm. lọ́yà èmi mọ̀ pé tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí òun ló ti tọrọ máa bá abẹ́tàkẹ́yì ti àchẹ́ǹjẹ́ ṣẹ́ni gbogbo ìtẹ́fihàn wáyẹn èmi ò tiẹ̀ mọ̀ film lèmi rò fintric ló dàbí lójú mi ẹ ètè ya túnṣe. kò possible ma kò sí mistake kankan níbi kankan because gbogbo nǹkan tí ọkọ yín fẹ́ jẹ́ kán ṣe lẹ́yìn ikú àwọn gbogbo ẹ̀ pátápátá náà sọ sílẹ̀ kò dẹ̀ sí bójúbójú kankan níbi kankan bó ṣe jẹ́ kẹ́lẹ́ wọ́n ṣe sọ òun náà lẹ ti bá nínú tape rẹ̀. màámi mo ti ní kẹ́ má jà wá wọ́n mọ nǹkan tó ń ṣe ti ní kẹ́ má jà wá. ẹ wo ẹni tá à ń torí ọ̀jọ̀jà tọ́jà ní kí ló ń jà lẹ́ǹkùlé òun ó jẹ́ gbé ògbó ẹnu òṣì yẹn sọ́hùn ẹ wò lọ́ọ̀yà ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín àjọ bẹ̀rẹ̀ ni o àjọ máa tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà kẹ́ ẹ ṣe kẹ́ ẹ tètè tún ṣe ṣé ó ti yé yín kì í ṣe tèmi. ohun mi kọ́ lẹ gbọ́ nínú kẹsẹ̀tì tẹ gbọ́ o. jẹ́rọ jẹ́rọ jàre ẹ rò pé ẹ lè mú jẹ ẹ lè mú jẹ rárá. mísà yìí ṣafẹ́. bọ kí ló lè kí ló lè fa gbogbo eléyìí tí mo mi ṣe báyìí. Something is definitely wrong somewhere. Um, hello? Oh, hello, sir. Um, ẹ jọ̀ọ́ mi really mọ nǹkan tó ń ṣẹlẹ̀ Mrs. Adisha fẹ́ ṣẹ̀ṣẹ̀ kúrò níbí báyìí sí ni nǹkan tó ń dẹ̀ sọ kò yé mi rárá mi understand. ó ga jù ó ya èmi náà lẹ́nu débi wípé bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ wẹ́rì sétí mi nìkan tí lọ́ọ̀yà pè mí tí wọ́n ń ṣàlàyé fún mi mo ní èèyàn ah, ah, ìyá bólú lọ́ọ̀yà jẹ́ kó yé mi wípé ìyá bólú tó bá sọ síwájú báyìí ọmọ ẹ̀ ò máa sọ sẹ́yìn ni ó ló tún mú ọmọ ẹ̀ wá nígbà tó ń bọ̀ ó ní kò sí tí kò sọ tán ó ní kò sí èṣù tí kò bá ń fà tán in fact ó sọ débi wípé ìyá bólú fi ń yé òun wípé òun ló yẹ kóun ní gbogbo ogún yẹn tán pátápátá pé ta ló ń jẹ́ mọ̀lẹ́bí ta ló ń jẹ́ olórí ẹbí ta ló ń jẹ́ ọ̀kan láwọn ta ló ń jẹ́ àmọ̀pé níbo ṣé wọ́n mọ̀gbà tí òun àtọkọ ń jọ ń jìṣẹ́ jìyà lórí ọ̀rọ̀ ogún ni ọkọ ń wá kú tán wọn wá bẹ̀rẹ̀ sí ní ṣe tó wọ́n ń ṣe yàmàyàmà wọ́n ń ṣe gbogbo ẹ̀ in fact mọ́gàjì ẹ̀ má kí n tàn jẹ nígbà tí lọ́ọ̀yà ń sọ fún mi lórí fóònù ó fẹ́ máa ké ni ó ní ó bá ó sọ ni àbí ni ó nítorí ìyá Bólú lérí débi wípé ó ní ó yẹ òun fẹ́ kó tọ́ọ̀gì wá bá ní ọ́fíìsì ni pé káwọn tẹ̀ ti kọ́kọ́ kọ́ ti kọ́kọ́ lu ayé ẹ̀bàjẹ́ tán ó ní ìyẹn lòun fi sọ pé kó ń pe pè mí kó ń ṣàlàyé fún mi irú ọ̀rọ̀ báyìí tí n bá gbọ́ àfi kí n sọ lójú mọ́gàjì. lẹ́yìn ìgbà mo ti bọ́mọbìnrin sọ̀rọ̀ títí títí pé kó ṣe sùúrù kó wá rí mi àfẹ̀sìkọ́mọbìnrin kó má mọ̀lẹ́pàá kú ọkọ rẹ̀ o. <sighs> well um, um, àgbàlagbà ni yín ẹ̀yin lẹ ẹ̀yin lẹ mọ bí gbogbo ẹ̀ ṣe gbọ́dọ̀ lọ sí. àríyàn mi ṣùgbọ́n ìyá rẹ̀ pé ìjò lọ́wọ́ ló lọ́tọ̀. ok ok ok ok. Hmm. ó dàbẹ́ ni pé ajíṣàfẹ́ ó ti mọ ìwà ìyàwó ẹ̀ ni ó ṣe pín ogún tó pọ̀ fún un. Ah! àgbà ò ní tán lórílẹ̀ ha ha ha èmi náà ń wò ó pé kí ni tó lè ṣẹlẹ̀ tí bọ̀dá máa fi kàn wò pé bóun ṣe máa pín ogún òun bóun ṣe máa pín ogún òun òun rè ah ah ah ah in fact ẹ̀yin lẹ gánà o wẹ́ àfi sùúrù. ọ̀dà o máa ṣe kinní kan mi. yes sir. wàhálà bá ẹ̀gbọ́n rẹ bó bá dọ̀dọ̀ àǹtí rẹ bí wọn pé mọ̀ pé ẹ̀yin méjèèjì mo fẹ́ kẹ́ la lé ìyàbolu jáde nígbà bá jáde èmi náà ti mọ ti tán ẹ ti pàṣẹ nìyẹn ṣe irú yẹn wá pàṣẹ àwa sọ wípé a fẹ́ rọ àṣẹ yẹn nígbà tí kìí ṣe wá ẹ má èmi àá. ẹ lọ àǹtí màmọ pé ibo máa kàn yín lára ní ìsìn mọ́gàjì rán mi sí ọ̀rọ̀ ìṣiṣẹ́ ẹ̀dẹ̀ lé ó wà very urgent máa kàn yín lára máa kàn yín lára ọ̀dà kò burú ẹ̀wù ẹ̀sà ẹ jẹ́ kí n dọ́dọ̀ wọn. ó sì ti ṣe. lẹ́sẹ̀ ah lẹ́sẹ̀ kẹsẹ̀. ẹ jù ẹ náà ẹ ṣeun sà ẹbí òkú ní dàbí lágbára. ọ̀dọ́ ọmọ tí wọ́n jẹ. yes sir. ah. ó yẹ kó ṣe dáa dájẹ́ yàgò olúkà ló bẹ̀ àjọyọ̀dọ̀ ló bẹ̀ mí lẹ́bẹ̀ oṣù yó. ṣé wọ́n lọ pẹ̀gbọ́n mi wọ́n lọ pa ó ti wá hàn gàdàgbàgbà pé wọ́n ló pa tó bá ṣe wọ́n ló pa jọjọjọ kí ló lọ sí lọ́dọ̀ lọ́ọ̀yà. dábì lóhùn kí ló lọ sí lọ́dọ̀ lọ́ọ̀yà. àti ọkọ mi lẹni tá à ń sọ̀rọ̀ pa yìí ó ní mo bímọ fún mi ò lè pọkọ mi. obìnrin fún bá fọkọ kò túmọ̀ sí pé kò lè pa ìwọ ló pa ó yẹ kó ṣe dáadáa lóko ìlú dáadáa lẹ́nu ti yín lẹ́nu. mo lẹ́nu. wọn ò lè pa wọn. lẹ́nu mo fẹ́ nà ìyá ẹ̀ ìwọ ń dì mí lọ́wọ́ mú. ọlọ́run kò lè ju imú. ẹ jẹ ẹ jẹ ẹ gbọ́ ẹ jẹ́ kí n sọ kankan fún yín. ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí nínú gbogbo ogún tẹ bìlífù wípé ìkọ́sì jẹ́ ti yín nú ẹ̀yẹn kò sí tó jọmọ́ a ti gbẹ́sẹ̀ lé ah. gbogbo mọ̀lẹ́bí ti gbẹ́sẹ̀ lé. àti mọ̀lẹ́bí kọ́ lọ. kò sí ìdọ̀rẹ́ lọ nígbà tí wọ́n bá fi lùlù báyé yìí jẹ́ àti yàtọ̀ wọn yà. abẹ́bí ìlú àlẹ́ kí ló wọ ọdún ọwọ́ bẹ́ẹ̀ mi ni. ọ̀rẹ́

Eh, ibo lẹ wá ń lọ bó lẹ ti ń bọ̀ báyìí. bá a ṣe ń bèrè náà nìyẹn ọ̀dọ̀ yín gangan náà lákòókò wá eh, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọkọ mi ṣẹ̀ṣẹ̀ kú ni nígbà tọkọ mi ti wá kú báyìí hmm, àwọn fámìlì ní kí n fòkè nìṣó oríṣiríṣi ìwà nákan tí ẹ yọ lóríṣiríṣi ẹ wo at the end of the day náà wọ́n ṣáà ti lé mi àtàwọn ọmọ mi jáde. wọ́n lé ń jáde olórí burúkú ni wọ́n ni wọ́n ya wèrè ni ẹ̀yin náà dẹ̀ gbà fún wọn ah, ah, báwo lọ́wọ́ èèyàn ṣe máa ń ṣe báyìí nítorí ọlọ́run ṣé wọn ti ẹ̀rọ ìyá tẹ̀yìn àtọkọ yín jẹ láti ilẹ̀ wọ́n wá da ẹ̀yin àtọ̀wọn ọmọ ọ̀hún ọmọ méjèèjì wọ́n wá dà sí yín nígbà ah ọlọ́run ní fire fún wọn ọlọ́run dẹ̀ ni pé tí ń ya ẹ máa ròṣẹ́ ti gbọ́ ọlọ́run á ṣe bí ayọ̀ fún yín ẹ ìgbà tó wá lé yín síta báyìí ibo ló fẹ́ jẹ́ kẹ́ máa gbé. Ah! ṣé ẹ rí question tẹ béèrè yẹn gangan òun náà ló jẹ́ ká dọ́dọ̀ yẹn wípé kẹ́ẹ̀kan tiẹ̀ gbà wá láàyè fún bíi ọjọ́ mélòó kan táwa náà máa fi rí ilé ilé ẹ̀ ní ṣe ní ká tó lé lórí ẹ ẹ dìde dìde dìde ẹ jọ nítorí Ọlọ́run sẹ́yìn nìkan ni àbí ẹ̀yin àtàwọn ọmọ yín. èmi àtàwọn ọmọ mi ni ṣé ẹ mọ̀ pé ibi tó bá gba abẹ́rẹ́ ó ní láti gbokùn díẹ̀ mi ì lè fa ọmọ mi sílẹ̀. bẹ́ẹ̀ ni ìyá Bólú but ọkọ tèmi ò wá sílé báyìí mi ò dẹ̀ sọ fún wọn ti tẹ́lẹ̀ wọn ò sí lè. ìyẹn náà dáa ó simple gan ṣe àjòkò ní ibi ẹnu géètì yẹn tí dáàtì bá ti dé èmi fúnra mi ni màá ṣàlàyé nǹkan tí a bá wá sọ́dọ̀ wọn. ìyá Bólú ṣé kí n má tán yìí wọn ò ní dé ní èní wọn ò dẹ̀ ní dé lọ́la pàápàá jùlọ wọn ò ní dé lọ́sẹ̀ méjì èní ó máa tọ́sẹ̀ mẹ́ta kó tó dé. ẹ ẹ ẹ mọ mi pẹ̀lú mi nǹkan táwa ti rò ní sínsò ti jẹ́ pé ọ̀sẹ̀ mẹ́ta ló máa lọ kó tó dé ẹ jẹ́ káwa ṣì wà lọ́dọ̀ yìí so tó bá ti wá kun ọ̀la kó dé a máa kúrò wọn ò lè mọ̀ pa wá síbi báyìí jù. àà ah, ah, Yẹmi ṣe bọ́kùnrin nìwọ ṣó yẹ kí wọ́n tún máa sọ̀rọ̀ báyìí ó dá o tó bá ṣe pé ìwọ ló ti dàgbà tó ti gbéyàwó sílé tó kọ̀ wá travel bẹ́ẹ̀ yẹn tíyàwó ẹ̀ tó wá gbàlejò sílé kó tó dé báwo ló ṣe máa rí lára ẹ̀ ah ah mi ò sọ fún wọn tẹ́lẹ̀ mi ò kọ́ lè gbàlejò sínú ilé náà. mọ́mì pẹ̀lú mi ẹjọ́ máa ṣàlè rútẹ́ ní aráńdé ibà ìta lè sìn. àọ hòtẹ́ẹ̀ wà hòtẹ́ẹ̀ wà. ẹjọ iṣẹ́ kan fún wa bóyá kẹ́ fún wa lówó ká fi gba room. ẹ bólú lóòótọ́ ló sọ àmọ́ tí mo ṣe wà kò sówó kankan lọ́wọ́ mi èmi náà lọ sí ṣọ́ọ̀bù ni bóyá màá tẹ̀ rí ṣéǹjì kan gbà lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ mi bẹ̀. ẹ ẹ ẹ ẹ kí ló ṣẹlẹ̀? ah mọ̀ mi bọ́ ẹ ṣàánú mi tèmi ti bá mi tèmi ti bá mi. ẹ wo ẹ ṣe sùúrù ẹ fara yín balẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n gbọ́. mo ti gbọ́ dáàdì pẹ̀lú mi ni. kí ló ṣe wá. ọ̀hún ló lọ ṣe business pẹ̀lú àwọn èèyàn kan tí mo dẹ̀ ṣe sọ fún yín báyìí ọ̀rọ̀ yẹn ti fẹ́ dọ̀rọ̀ ọlọ́pàá ẹ ṣàánú mi kò síbi tí màá wúwo sí. mọ́mì pẹ̀lú mi ẹ fara balẹ̀ tẹ̀ ṣe ń gbọ́n ìgò ò dáa bí ẹ ṣe ń bọ̀ yẹn tí nǹkan kan mi ìbá eh, eh. ọ̀dà èèlò ni ọ̀rọ̀ tá à ń sọ ń pa ẹ̀. Ah! Eh, eh, eh, fifty thousand ni mà. ẹ̀fọ́ ni o fifty thousand naira lẹ́ ń gbọ̀n báyìí. ẹ wo mo pọ̀ járe ẹ bẹ́ẹ̀ ó ga o fifty thousand naira mo pọ̀ mo pọ̀ o. Ah, àgbègbè dáhùn pẹ̀lú kókó bá mi. ya pẹ̀lú hundred thousand ni. mo bí bọ́lú. ẹ̀mí dé. ẹ má ma. ẹ wo mi ẹ láyé nǹkan tẹ́ ẹ ṣe. ẹ dìde ah, jàre ẹ wò bóyá owó yìí tí ò bá ti tó ẹ kọ́ mi tàbí kẹ́ wá fún ara yín. mo ti bọ ẹ ṣe máa mo máa lọ. mo máa kọ́ yín máa mo máa kọ́ yín ṣe é ṣe é ṣe é. ẹ fifty thousand naira. ẹ mọ ọlọ́run á ṣe bí ayọ̀ fún yín tọ́ ojú máa ti ọ̀wọ́n ẹbí yẹn gbẹ̀yìn ni. ẹ má ro ah. ẹ má ro tí wọ́n lójú. ẹ pẹ̀lẹ́ bólú yẹmí ọlọ́run á wò yín. ẹ pẹ̀lẹ́. ẹ ṣì mọ̀. ẹ má ro ẹ má tún sunkún. àbẹ́ẹ̀rí nǹkan àwọn èèyàn ṣe wá burú báyìí nítorí ọlọ́run nígbà tẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ìyá bọ́ síwájú àwọn ọmọ méjèèjì tẹ̀lé tẹ̀ ń bọ̀ lọ́dọ̀ ti tèmi àà kò dá bẹ́ẹ̀ yẹn kí wá máa bọ́ ìyá kí n tún máa bọ́ ọmọ. ẹ wò ọlọ́run àbá yín yanjú ìṣòro yín kò sẹ́ni tí ò ní ṣòro. màámi màámi mo ti ẹ̀fẹ́ bèrè fún ìṣọ̀kọ̀lọ́wọ̀ yìí mo ń gbọ́ mo fẹ́ bèrè pé. ṣé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ dáàdi wa bọ́ọ̀lù òfò ni irú ọ̀rọ̀ ló wo lọ sọ yìí o mo nífẹ̀ẹ́ dáàdì rẹ dáadáa even gbọ̀ngbà tí mo wà ní sísí tí dáàdì yẹn máa ń wá sọ́dọ̀ mi tí mọ́mì mi bá ká dáàdì yẹn mọ́ ọ̀dọ̀ mi ah lílò ò ní torí wọ mi ì tiẹ̀ lè káyé ìyà tí mo jẹ lórí dáàdì yẹn kémi àti ẹ̀ tó jọ ṣe ìgbéyàwó mo láìkọ ọkọ mi o. pọ̀mánù ó ṣe wá jẹ́ ikú ló tọ́ jáde wá. <laughs> àìsàn ló mà ṣe wò kò sẹ́ni tó rí tọ́lọ́jọ́ ṣe ká gbà pé àsìkò bàbá ẹ tó tó jọkọ mi inú mi gan ò dùn bó ṣe fi mi nìkan lẹ̀ torí nǹkan tó yẹ kémi àti ẹjọ́ mójútó òun ló ti dèmi nìkan yìí. màámi ẹ sọ fún mi pé ẹ mọ̀ ń pa kú dáadé bolo náwó nu kò bá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ma ẹ eh, eh, bóyá eh, ẹ gẹẹsì kan tí ẹ̀gbọ́n mi fẹ́ bèrè lọ́wọ́ yẹn. nǹkan tó ń gbìyànjú àti béèrè ni wípé kí ló dé tẹ́ fi pa dáàdì. Ah, bẹ́ẹ̀ ni ah, torí gbogbo èèyàn ló ti ń sọ káàkiri wá dẹ̀ tí mọ nǹkan tí wọ́n ń sọ wọ́n jẹ́ ká mọ̀ pé ẹ rò pé dáàdì ti pín ogún kùn wá lè ṣe wá òbúkẹ́ tètè pa wọ́n tẹ́ bá ti pa wọ́n tó bá ti kúrò. ògùn yà lè jẹ́ tiwa but at the end kò kàn wá. ẹ ọláyẹmí ọláyẹmí kí ni nǹkan tí ò ń sọ lẹ́nu èmi padà díẹ̀ fún ni jọ torí torí o ẹ má yẹ káwọn o because nígbà mi ti ń takò mí pé mo mọ̀ pa kù yín ẹ ẹ ẹ wo ẹ wo mi mọ mi mọ nǹkan kan pakú dáàdi yìí o ọ̀rọ̀ tó ń sọ yẹn stop ẹ o. màámi iye kálábàáhùn kò ju mẹ́ta yìí lọ ẹ jẹ́wọ́ fún wa ṣe bá a lọ ọmọ yín. ẹ wo màámi ẹ jẹ́ káwa tètè mọ́ sí sódà tá a lè mú bá ṣe máa máa dìfíǹdì nígboro tó bá ti ń sọ àmọ́ pé tí wàá lẹ́ ń ṣe. Ah! yes ló yíwọ́ ni a mọ̀. Ah! orí mi ò. má bínú. ẹ má ó dá ẹ má bínú. ẹ pẹ̀lẹ́ ní. ṣe ṣàfẹ́rẹ́ mú. ẹ má bínú màá nù. ajíṣàfẹ́ ààrẹ mú. àwọn ọmọ tí kò bí wọ́n sọ kò bá ìjáde. gbọ́dọ̀. 你给我爸！ àwọn ọ̀pọ̀ tí sọ fẹ́ àbẹ̀rẹ̀ ni àti pé kọ́ àbí. kí ló ṣe? báwo ló ṣe ṣe? báwo ṣé bí mo ló kọ́ mi párẹ̀ òyà tí mo fi ń sáré bọ̀. ọlọ́run jẹ́ kó mi rógun sickness o kò sí ohun tó ṣe mí nínú náà ṣé o fẹ́ gbẹ̀mí mi ni. mo pè ń kẹ́ lè wá ni toró wà ní pàjáwìrì ẹ jókòó ẹ jókòó. kí ló ṣẹlẹ̀. ohun tí mo fẹ́ bá yín sọ mi lè wá bá yín sọ nínú ilé ọkọ yín bẹ̀ yẹn o èmi ò lè wá sọ o òun náà máa rò pé bóyá èèyàn ń wá tọrọ owó àbí èèyàn wá rànjú wo àǹtí ẹ̀ nínú ilé wọ́n lè ti rí mi gẹ́gẹ́ bí oníwàhálà mẹ́ẹ̀ ó ní mo ṣe wò mo ṣe wò. mo ní ìdíwọ́n mílíọ̀n. <laughs> <laughs> wàhálà ó fọ́nì. bọ́yìn ni pé mo fọ́nì náà nìyẹn nígbà tí mo sọ wípé mo ní sista tó jẹ́ alálùbáríkà tó jẹ́ olóríire tó jẹ́ pé tí n bá ti sọ fún un ó máa kó owó yẹn lẹ̀ fún mi bọ́yìn ni mo fọ́nì náà nìyẹn. ṣé o fẹ́ gbọ́ mi ò ní one million rárá. sista mi ilẹ̀ ni mo fẹ́ ra o ilẹ̀ ni mo fẹ́ fi owó yẹn ra o ṣó ti yẹ yín sìn ẹ má ṣe báyìí fún mi náà mo dẹ̀ ti sọ fún ọ pé mò ń kówó bọ̀ mi ò tiẹ̀ ní pé kẹ́ kó wá sìnsìnsìn àmọ́ ẹ dájọ́ fún mi àbí kẹ́ máa sọ díẹ̀díẹ̀ fún mi. kò tiẹ̀ sówó nǹkan lọ́wọ́ mi Ah, ó dà tẹ́ ẹ̀ bá rí one million naira báyìí báyìí báyìí ẹ bá ń wá seven fifty màá dẹ̀ bá gba ìtókù lọ́sẹ̀ tó ń bọ̀. Ah, ah. ṣé o gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ kò sówó nǹkan kan lọ́wọ́ mi. bíi ti báwo. ṣé o rò pé torí pé ọkọ mi lówó lọ́wọ́ yẹn o ti bìlí pé bó ṣe lówó yẹn ló ṣe ń kówó fún mi kò rí bẹ́ẹ̀ àmọ́ ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ń tẹ̀kẹ́ àwọn ọmọ ẹ̀ owó school everything òun ló ń ṣe bọ̀ pé bí mo fẹ́ gba personal money lọ́wọ́ ẹ̀ èyí rẹ́ ni o. lóòótọ́ àbẹ̀rẹ̀. ṣé mo lè parọ́ fún ẹ ẹ̀mí wípé ọkọ yín ò kì í fún yín lówó rárá. ọ tó bá mọ nǹkan tó bóyá akágàn. ọkọ yẹn háwọ́. ó mọ àwọn akágàn tó jẹ́ pé tó bá ti lẹ ọwọ́ pọ̀ báyìí àti là wàhálà ni. ẹ jọ sísá mi bẹ́ ṣe ń sọ yẹn mọ̀ pé ẹ̀yin la yé mi ẹ̀yin lọ́rùn mi ẹ̀yin ní gbogbo nǹkan tí mo ní bọ́kọ yín ṣe háwọ́ sí yín yẹn ṣé mo lè bá yín wá ọ̀nà tí mo lè fi la ọwọ́ ọkọ yín tọkọ yín máa lawọ́ sí yín báyìí tọwọ́ ọkọ yín máa là sí yín báyìí ṣé mo lè wá ọ̀nà. ṣé orí tọwọ́ ọkọ mi bá tẹ̀ máa wá là tó bá rí báyìí ṣé bí kì í ṣe nǹkan tó lè pa lára. kò lè gbẹ̀mí ẹ o. tàbí tó máa pa èmi náà lára. gbogbo nǹkan tí mò ń sọ ni wípé a lè máa fi tọ́jú yín ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé wọ́n gba ìbá wọ́n gba ìbá wí téèyàn bá bá wọn wí wọ́n máa gbọ́ wọ́n á dẹ̀ change kíákíákíá sí yín. ẹ̀yin yín dáa mọ́ ṣe é fún mi láṣẹ wípé gbogbo ọ̀nà tá a bá lè fi kọ́ ọkọ yín bó ṣe máa máa tọ́jú yín kágó ààrẹ pẹ̀lú ẹ̀. ṣé bí kì í ṣe nǹkan tó máa pa lára tí ò lè ní pé iná lára. o wá dà máa dọwọ́ tẹ̀yìn ẹ̀yìn má wọ̀rí bọ̀ síbẹ̀síbẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà láàárín èmi àti yín láàárín èmi àti yín bẹ́ẹ̀ ṣe wáyé ẹ jọ̀ọ́ ẹ bá mi transfer one twenty. Bámidélé ṣáà ní sí lápá nìyẹn ni. ṣé nǹkan tí mò ń sọ ṣé o understand mi ni nígbà tó mò tó ń owó mo ní kò sówó ọ̀kan lọ́wọ́ mi o tún wá sọ pé kí n bẹ̀rẹ̀ transfer one twenty. ó dà àti wọ ilé ìná àṣàyọ kò sí wàhálà máa transfer fifty thousand naira sí yẹn lọ. ìyẹn náà yìí ń wa òkè ẹ máa mọ̀ ẹ jẹ mí ní ni àbí màá bá yín wá ọ̀nà tọkọ yín máa fi làwọ́ ọkọ yín diwọ́ ni àwa máa wá ọ̀nà tó máa fi là alẹ́ nice ah. ẹ̀yin láyé mi ẹ̀yin ní gbogbo nǹkan tí mo ní. bámidélé má pa mí. sẹ́yìn rọ́bìnrin bí njọ́ tẹ ti ń wá bí àbẹ́yìn gbọ́ pé mo ní pé mo láfẹ̀sọ́nà kankan. ṣé báyọ̀ ló fẹ́ dí ẹ fún. ayọ̀kọ́ ìwọ nìyàwó mi. Eh, ẹnu náà ti rí. ayọ̀ yóò lọ lọ́mọ ẹ̀kẹ́ ayọ̀ yóò yẹ kó pọ̀ ẹ̀ lórí. èyí ò ráyè tóbìnrin ìwọ nìyàwó mi ìwọ nìyá mi màá bẹ́ẹ̀ kọ́kọ́ ẹ. Bámilọ́lá pa mí, Bámilọ́lá pa mí, Bámilọ́lá pa mí ooo. ẹ ká sùn. àlebè ẹ̀rà mà. dádì ni mo bẹ̀rẹ̀. dádì wọ́n ti travel. àwọn náà sọ fún mi pé kí n wá lónìí. àti wípé mọ́tò wọn lélẹ́yìí. bẹ́ẹ̀ ni mọ́tò wọn rè wọn ò gbé lọ ni wọ́n lọ́wọ́ mọ́tò ń gáràjì ni. Ah, mọ́tò ń gáràjì kẹ̀. kódà gan wọn lè dé next week á fẹ́ tó Saturday tó ṣì ń bọ̀ lọ nǹkan tó dé um àwọn náà dé ló ṣàlàyé fún mi pé kí n wálé ni àmọ́ fóònù wọn ń ríngì. ẹ fóònù wọn nìyẹn ó ń ríngì lọ́wọ́ nulẹ̀ ó ń sun ọ́ bízì ah, ah, kí ló ń ṣe yín màmá yìí. ìwọ ọmọkùnrin yìí kí ni nǹkan tí mo ṣe fún ẹ. ọwọ́ yín sí wa ni. bó o tiẹ̀ ro nǹkan kan ó yẹ kó o ti ewu tó wà lórí mi. Ah, ṣé téèyàn bá ti wá níṣòro ṣé kó lọ pokùnso ni eh, kó dẹ̀ máa wò kò sẹ́ni tó kọjá àdánwò. Ah, ah! ìyá yìí èmi lè ń ṣépè fún. gbadé sá gbọ́dọ̀ máa ìlétí adi mo sọ fún ọ pé ẹ̀sìn lé ẹ̀sìn lé mo tún sọ pé ẹ̀ bízì ọ sì disturb mi náà. bẹ́ẹ̀ lọ́sọ̀ọ́ dáre gbadé àgbàlagbà ló gbá létí o ò láṣọ gidi lórí kan o tí ọba tí ọwà ságbà ń lé yín so kò sí fọ́tò Awólọ́wọ̀ ń lé yín rárá. madam ẹjọ tó rẹ má bínú láì ṣe pé mo sọ fún ẹ pé kó o sọ fún àwọn èèyàn pé mi ò sí ń ó gbá mi létí ó gbá mi létí. ẹjọ ẹjọ nítorí tọlọ́run. ó mà ṣe o ó mà ṣe o ikú mà bọ́lá jẹ́ o àmọ́ ẹni tí ò tí kú kò má tí ì mórúkú tó máa pa òun. madam ẹjọ ẹ má bínú ẹjọ tó bá ti di lọ́la ẹ wá màá dúró dè yín kí n tún padà wá lọ́la. madam ẹ má bínú ẹjọ nítorí tọ́lọ́run. bẹ́ẹ̀ sọ́dọ̀ ni. orí ẹ̀ ò pé o irú ìyá yìí ló gbá létí. ah ṣé ìyá yóò tó yẹ ẹ ni. ọmọ ọdún mélòó ni ẹ graduate lọmọ ẹ náà. new sans. ẹ tún wọ bí àìlọ́nà. yẹmọ o ẹpẹtẹ tó wà. ìrìn pọ̀ bolu bolu bolu. bólú bólú bólú. ọlọ́run ló ní bólú. o ti jókòó ní fóònù ẹ̀rù tó jí ọba lọ fọ́dà nù. Ah. <laughs> bolu. bólú bólú ọlọ́run ló ní bólú. Ah, ẹ kú jókòó ọmọ mi ẹ máa ṣe. ìyá bólú ẹ ṣe ẹkú dìde sá ìyàwó mi kọ ọmọ náà gan ẹ ṣe gan olúwa máa rí ọdún. àyà mi. Ah! Eh, eh, ah, ìgbà ẹ ẹ àtúnáwó ìlú èmi náà sọ mo rántí lọ́jọ́ ìgbéyàwó yìí mo ń bẹ̀rẹ̀ yẹn pọ̀ láì mọ̀ wípé ọjọ́ bá fúde yìí lẹ fi méjì sí ẹni bá gbìyànjú àyíkájú bọ yíyó àti bọ yíyó ẹni tí mo dàbí ẹyẹ náà mi ò yíyọ àgbọ̀dọ̀ lómi lára. ó fi rà sórí ọjọ́ òbí ẹ̀. tábà máa ṣe náà sí ya ibi kan láti máa ṣe. mansion tó tóbi jù báyìí lọ láti máa ṣe. nínú ilé alárinrin. àmín. ẹ àwọn náà máa tẹ̀lé yìí. Ah! àti mi àjọba débẹ̀ ni. Ah! gbogbo wa la máa jọ péjú ṣe. gbogbo wa pátápátá. Eh? àjọba máa jó àjọba máa yọ. àjọba débẹ̀ ni. Ah! Mami. Mami, kí ló dé náà? Mami, kí ló tún dé? Àǹtí Bọ́lú. Àǹtí Bọ́lú. Yes. Ẹ wá o. Ẹ wò mí mọ̀ ọkọ tó tún ṣe wọn o. Bí I don't know. Mami, kí ló dé? ló ti ṣẹlẹ̀. Màámi, bank ló ń kí n fún bẹ́ẹ̀dẹ̀ yín. Kí ló tún wáá fún ẹkún báyìí? Ṣé o ti gbàgbé pé ẹni ìwò kan náà ni wedding on the first frame ọtí bàbá yìí? Ọlọ́wọ́. Màámi, ẹ má sọ ẹkún mọ́ tẹ bá tún ṣe kún sí ẹ máa fi sàn sára yín ni mo pa lẹ́yìn àfọlọ́wọn ọba mọ́mí ẹ má sunkún ẹjọ́ ọlọ́run máa dúró tì wá ọlọ́run máa pèsè fún wa ẹ má sunkún ẹjọ́ ọlọ́run máa pèsè èèyàn gidi tó máa ṣe bàbá fún wa tó máa ṣọkọ fún yín ẹ má sunkún màmá mi ẹjọ́. ẹ ò mami ẹ pẹ̀lẹ́ ah, ẹ máa gba gbogbo ẹ̀ náà mọ́ra bó bá ṣe wá náà ni ọ̀tọ̀ tẹ́ni tèmi ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣe bí ṣínà tá a máa lọ ń bá junction yẹn ìyẹn ló tẹ sọ fún mi pé tó bá dọ̀là kí n wá bóun kún fẹ́ mi lọ síbi kan tó ti fẹ́ ṣiṣẹ́ kan ìyẹn ni mo sùn síbi pé tí mo tiẹ̀ ń wò pé kí n sọ fún un báyà á jẹ́ kí ni wọ́n dùn mi ì mọ̀ pé lè lẹ́tù lọ́rùn. wo má jẹ́ kí ti mi stop ẹ o túmọ̀ pé ìwọ̀n bá ọkọ tá à ń lílà ń jẹ tó bá ti dọ̀là ìwọ lọ síbẹ̀ ọlọ́run á jẹ́ kó bá àánú tó bá dèdò lọ́nà ẹ̀mí náà jáde. ẹ gbọ́dọ̀ strong ni màmí ẹ gbọ́dọ̀ strong ni o. ah báwo ni bólú yẹmi ẹkùjọ mẹ́ta ibo lẹ ń lọ. mọ́mì rán àwa méjèèjì ń ṣe ni. ok mọ́mì ló rán yín ṣẹ́. bẹ́ẹ̀ni ẹ tẹ bá ti padà délé ẹ bá mi ṣàlàyé fún mọ́mì wípé kọ́ má bínú wípé mi ò ráyè yọjú sí wọn ọ̀nà mi ló pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní tó fà á nìyẹn ṣẹ́gbọ́n ọ̀dà kò burú ṣẹ̀ṣá wà òkè ṣá. àwa òkè àwa òkè ṣá. ọ̀dà kò burú ìṣọ̀ra. ẹ no no no no ẹ bá ti lọ ẹ dúró ẹ jẹ́ kí n bá yín wá nǹkan. Hmm. ẹ gbà. ẹ má orí sáwà òkè ẹ má orí. ah bolu kí ló ṣẹlẹ̀. àánú ah, ṣẹ́rí ehm, n tẹ́ ń rò ó ti yé mi dáadáa ó ti yé mi ṣẹ́rí gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn kì í ṣe ẹjọ́ mi o bá ṣe lè ń jáde nínú ilé ah, kì í ṣèmọ̀ èmi nìkan ṣoṣo ìmọ̀ gbogbo mọ̀lẹ́bí ni ìgbà tó lórí ẹbí dẹ̀ ti lè sọ wípé ká ṣe nǹkan yẹn tèmi bá sọ wípé mi ò bá wọn ṣe ó máa dàbẹ́ ni pé eh, agbẹ̀yìn bẹbọ jẹ́ ni mí ni n tó fàtà fi ṣe bẹ́ẹ̀ ń gbà yẹn nìyẹn kò wo èmi náà kò rí bẹ́ẹ̀ yẹn ṣe ti gbọ́ ẹ má bínú ẹ̀jọ̀ nítorí ọlọ́run ìyẹn ti kọjá ṣe ti gbọ́ ẹ̀jọ̀ ẹ ẹ gbà lọ́wọ́ mi tẹ bá mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ẹ bínú sí mi mọ́ inú yín ti yọ sí mi ẹ gbà. ẹ ṣe sà it's alright ẹ ṣe ẹ bá mi kí mọ́ mi yín o ẹ ṣe ẹ̀gbọ́n eh? ẹjọ kí ni nǹkan tẹ ṣe ń sìn nù. no àwọn ọmọ ẹ̀gbọ́n mi tí ó ṣàìsí yẹn àwọn ni mo fún lówó yẹn. ẹ mú mọ owó tẹ ewúrẹ́ àpẹ ẹni pẹ kù hm? wà láìtàlá. kí ló dé. ẹni pẹ kù torí owó tẹ fún wọn sìn yẹn gangan gangan náà máa fi ṣekú pa yín. Ah! ẹ wo gbogbo nǹkan tẹ ti ṣe fún wọn pípù yẹn ẹ wo property tí bàbá wọn ti gbélé ẹ̀yin ló tún gbé bọ̀ jù ẹ wá náwó sí wọn sìn owó ìtẹ̀kọ́ fún wọn yẹn gangan náà máa ń bú lọ sọ́dọ̀ babaláwo tó máa fi pa yín. ah ah ah èmi ò máa ronú dé gbogbo ibi tó ronú dé nkẹ́. ok ẹ ẹ ọmọ tó ṣẹlẹ̀ jẹ́ kí mi pè wọ́n padà. ẹ ẹ yóò ní sùúrù ẹ ti fẹ́ pè wọ́n wọ́n sọ hmm. pé mi ni mo tún kọ́ yín pé kẹgbẹ́ owó padà lọ́wọ́ wọn ẹ ti fẹ́ fi ti kú bá mi ẹ já máa lọ. ẹ wo ẹ ṣáà máa fọkàn gbàdúrà owó tẹ fún wọn kọ́ má fi jẹ́ kó fi ṣekú pa yín. sẹ́kọ̀ọ́ lè yé mi lẹ́yìn fún wọn láéláéláé lámọ́ ó léwu kò sí nọ́mbà wájú bíi náà wọ́n dẹ̀ ní bíi ní forty two. Ah! kí ló dé. determine. kí ló wá. ẹ máa dán kú ni ẹ wo báwo yìí ṣe tún rí lòlòlòlò. ẹ ẹ ẹ gbẹgbẹ náà orí burúkú sọ̀rọ̀ kí ló wá gangan kí ló dé ṣọ́ọ̀ṣì ẹ̀rọ mẹ́wàá kọ̀ọ̀kan pa. èmi mà ni. mi ò mọ̀ pé wọlé ẹnì kejì ẹ tẹ́jọ́ débi báyìí ni mò ń bá sọ̀rọ̀. bọ̀ kí ló ṣẹlẹ̀. mo rò pé orí ẹ ò pé ìwọ ọmọkọmọ wọ ṣé ṣé ṣé wọ yìí àbúrò dá mi lóhùn ṣé àbúrò ni wọ yìí. Ah, ah, mò ń wá yín mi ò rí yín mo dẹ̀ fi bí tẹ́ ń gbé mo fi wẹ́ lọ wọ́n júwèé bíi fún mi mo débìsì wọ́n ní nọmba forty two mi ò rí forty two lára lé tẹ̀ ń gbé bọ́ mi dẹ̀ rí yín inú mi dẹ̀ dùn tó rẹ̀ ń dán ara yín wà òkè mo rí pé fọkànbalẹ̀ tó tó ó wà fún yín bí. wá ń bí okùn ẹbí tiẹ̀ ti já máa lọ ń lọ ẹ kémi náà máa lọ ń lọ mi ibi tó bá mi dé lélẹ́yìí o ibi tó bá mi dé ni mo wà yìí o gbogbo àmọ̀ràn tó fún mi pé kí n lọ sọ́dọ̀ lọ́ọ̀yà ìpadàbọ̀ ọ̀dọ̀ lọ́ọ̀yà òun lélẹ́yìí o ṣébi tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rè ṣé bí mo ṣe wà rè ṣé bí mo ṣe wà rè tí mò ń mú bùbá tí ò jọra wọn wo bi tó sún mi dé báyìí wo bi tí mò ń gbé wa gbègbè bi tí mò ń gbé. kémi má wà yín wa mọ. bẹ́ẹ̀ni mo ti gbà fọ́lọ́run má ṣe wà rárá. ṣé àmọ́ kí fọ́ọ̀tì mi ni. ó mọ ṣàkóso ó yé mi mo mọ̀ kẹ́mi ni mo fà á kò dẹ̀ sí nǹkan méjì tí mo fi fà á ojú inú re mi tí mo ní lọ. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí yín nílé ọkọ yín kó tó di pọkọ yín kú gbogbo ẹ̀ ni mò ń dúró àwọn bàbá ọkọ yín mò ń bá wọn jà ní on your behalf mo ní kẹ́ lọ bá lọ́ọ̀yà ìgbà táyìn lọ bá lọ́ọ̀yà tó bá jẹ́ pé gbogbo nǹkan tá a rò ó work out nǹkan ṣé nǹkan tẹ́ lè máa sọ fún mi mo dìídì sọ fáwọn bàbá ọkọ yín ní àwọn èèyàn kan yín mo ní anything tó bá fẹ́ ṣe fún yín kó ṣe fún mi kódà mo ti ń retí ìbọn tó fẹ́ yìn fún mi látọjú oorun on your behalf pé kó kúrò lọ́dọ̀ yín lórí òfurufú bẹ́ẹ̀ kó transfer wá sọ́dọ̀ mi. ó dẹ̀ máa bá ẹ náà ó yẹ kó bẹ́ẹ̀ ni. tó ti tó yẹ ni. Ah, ṣé bí ọmọ ibi tí mò ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ibi tí mò ń gbé ọmọ ibi tọ́lá ìwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bí wo ló sún mi débi. ẹ ṣe sọkàn yín ò balẹ̀. ṣé bí gbogbo ọmọràn tó gbà mí ibi tó bá mi délé lẹ́yìn. sọkàn yín ò balẹ̀. Bámidélé má wà mí wá mọ́ mo ní kó má wà mí wá mọ́ sọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ni. òní ojú yín ni ẹ̀ láì kun pọ́ọ́dà ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán àbẹ́ òkan lélẹ́yìí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa wà sọ́wọ́n ẹ̀ máa wà gbogbo ẹ̀ wọ́n rò pé nǹkan ṣe yín ni níìsín ẹ̀ lu anything gbogbo ṣẹ́ẹ̀pù yín ló balance yẹn ẹ wo bọ́dì yín bó ṣe kún wá sílẹ̀. ṣé bí wọ́n ṣe bí mo ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lélẹ́yìn. tọ́ba lèèyàn ga èèyàn síngbọnlẹ̀ òun lẹ síngbọnlẹ̀ yìí. àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń dìde ń sìn wọ́n ń hẹ́ǹvì yín ni nà ó. ọkọ yín kú ẹ wo bẹ́ẹ̀ tún ṣe rí. ṣe bára oore tí mo ṣe fún yín náà nìyẹn mo á dé bí ìṣẹ̀ wa ń lé mi dànù ẹ̀ ń lé mi dànù. ó jẹ́ ẹ̀ kẹ́yìn gbalé sí títì níbi táwọn ọkùnrin ti máa ma rí yín kẹ́ wá wo bọ́yìn máa wọlé wá wọlé lọ wọlé bọ̀ wọlé wá wọlé lọ wọlé wọ̀ wọlé bọ̀ wọlé wá wọ́n máa páàkì mọ́tò jọ sílẹ̀ ní fúnra yín lẹ́ máa píìkì tó bá wù yín bẹ́ẹ̀ pé ìwọ ni mo fẹ́. ọ̀gbẹ́ni orí burúkú dáa tó bá yẹ pé nǹkan tó ń sọ yìí ló bá yẹ fẹ́ kórí fún mi àárí bẹ́ẹ̀ fún mi. àmín àmín kórí bẹ́ẹ̀ fún tó bá yẹ bẹ́ẹ̀ ṣe ń dọ̀ yìí òun náà ni kébì náà máa dán lọ àárí bẹ́ẹ̀ fún mi. ẹ wo ó kún ọmọ ìyá lè já láàárín ẹ̀yin àtèmi bọ́ láàrin èmi àtẹ̀yìn okun ọmọ ìyá máa ń le sí ni màá bá yín débì kan ibi tí màá bá yín dé yẹn bí oríire ni so ti màá bá yín open account lórí Instagram màá wá sá gbogbo àwọn pictures yín màá sá sórí net orí internet wọn máa wò ni lórí Instagram àwọn èèyàn máa rí ẹ rí báwọn ọkùnrin oríṣiríṣi bóyá wọn máa DM yín yéè tí n bá ti rí i tó wà òkè nínú wọn bíi mẹ́fà bíi méje màá wá kó wọn wá síbi màá sá yín sórí Instagram báyìí àwọn èèyàn máa róríṣiríṣi ni. ẹ̀rọ kan tọkọ èèyàn bá kú ọkọ mi lèèyàn ń fẹ́. oore yẹn màá ṣe tán mọ́ táwọn èèyàn máa wọ́ bí wọ́n máa páàkì mọ́tò lóríṣiríṣi ẹ̀yin lè máa píìkì tó bá wọ̀nyí inú wọn pé eléyìí ni mo fẹ́. mi dẹ̀ ní débí mi ní débí mọ́ ọ̀ntì tí n bá fẹ́ mú yàn wá pé kí wọ́n wá yẹ̀ yín wò. a máa yín sórí social media a máa wọ ẹni tó láìkì yín bẹ̀. èyí tẹ́ ẹ̀ mú rí. ẹ dúró náà ẹ gbà mí ṣàbúrò lélẹ́yìí ṣọmọ ìyá lélẹ́yìí ó máa sá èmi sórí Instagram láì tí ì kú mi ó dáa ṣé má jẹ́ kí n rí ẹ ń bẹ̀ má jẹ́ kí n rí ẹ mọ́ rárá o má jẹ́ kí n rí ẹ bẹ̀ tí bá rí ẹ máa fọlọ́pàá mú ẹ ni. Yeah. Mọ́mí, kí ló ṣe yín? Látàárọ̀ tá a ti ṣiṣẹ́ yẹn ni mo ti ń wò pé nǹkan kan ti ń ṣe mí. Ó gbára báyìí ló ń ro mí. Ó gbára lónìí mi. Ẹ lọ sí hospital. Ah. Hospital. Kò sówó ọkọ̀ lọ́wọ́ mi bóyá ká pe súpà bóyá wọn á rìn kan tó máa ṣe sí i súpà supervisor. Yeah. Yeah. Uh, mọ́mì ni. Ah, kí ló ṣẹlẹ̀? ẹ mọ́mì ni wọ́n sọ pé àwọn òmọ́bára ṣe ń ṣe àwọn pé kò tiẹ̀ yá wọn ṣá. ẹ gbé wọn lọ hospital. wọ́n ní kò sówó kankan lọ́wọ́ àwọn kí ni kí wàá ṣe sí yẹn. bóyá kẹ ẹ yá wọn lówó ni mò ń rò. ṣé nínú owó tiwọn àbówó tiẹ̀ àbówó tèmi. ọ̀gá ìjọ tó ní ọlọ́run ẹ yá mi lówó kí n fi lọ sọ́sítà tara mi bá yá wọn wá fi padà ṣiṣẹ́ bí ẹ ṣàlùyẹ. ọ̀rọ̀ tẹ̀sán ò tọ́ wà ń bẹ̀ àmọ́ kò sí owó lọ́wọ́ mi kò sí owó site mi ì lówó lọ́wọ́ ọjọ́ máa ṣe sí mi ẹ lè dapọ̀ ẹ kúra yín lọ sí. super kí ọkẹ́ dìde kí wọ́n máa lọ ilé kí wọ́n bá fẹ́ gbẹ́ lélẹ̀ ó yẹ yín. ǹjẹ́ wọn lọ ẹ dìde wọ́n fẹ́ gbẹ́ lélẹ̀ á tún á rọrùn ẹ̀rọ ẹ̀rọ ẹ̀dẹ̀ ẹ̀rọ. Mommy, mommy, yeah, super, super. súpà. Kí ló ṣẹlẹ̀? Super, Mama ah! kí ló kí ló ṣe wọ́n kí ló ṣe. Kí ló ṣe ah, ah, mo gbé mama mama ẹ má kú sí sáà tiẹ̀. Eh, gbà wọ́n. Orúkọ yìí. Ẹ a sick gan-an. A dẹ̀ ti gbé wọn lọ sí family hospital tá máa ń lò so doctor dẹ̀ ní ká lọ wá owó wá a dẹ̀ ti wọ́wọ́ káàkiri anybody tó lè fún àdẹ̀mọ́pẹ́yìn nìkan náà ní last hope ta ní òun ni èmi àtàbúrò mi ṣe ní ká wá sọ́dọ̀ yín ká wá ṣàlàyé fún wa ń dẹ́pìtẹ́ bá lè ṣe fún wa sá. ok àlàyé ń yé mi dáadáa lágbára ọlọ́run ọba ọlọ́run á fún mọ́mí ní àlàáfíà. àmín ọlọ́run á wò wọ́n sàn ṣùgbọ́n it's a pity àsìkò tí ẹ wá yìí owó pọ̀ lọ́wọ́ mi gan-an ó lágbára díẹ̀ oníkálukú kan manage ara ẹ̀ ni ṣẹ́dúgbò mi gan ṣe jókòó síbi báyìí mo ń expect owó kan ni ehm, àmọ́ anytime tí n bá ti rí owó yẹn gbà ẹ má wọrí màá mú mi máa ránṣẹ́ sí i ṣe gbọ́. òun náà dájú tó bẹ́ẹ̀ màá ohun tí màá ṣe ń rán ọmọ mi ṣe gbọ́ ẹ ṣe ìbára pẹ̀lẹ́ mẹ́jọ ẹkúlé o bàbá ọkọ mi yé ọkọ mi mẹ́jọ ah, ah. ẹkúlé fáyìn báwo ní sàbà pa kí lè ti wá jẹ kí lè ti rí mu ẹwà òkè ṣọ ẹnlẹ báwo ni òun mo ṣe ń bọ̀ ọ̀sìn ẹ mo pàdé ọkùnrin dáyẹ lọ́nà wọn wá ní pé kí n bá wọn fún ẹ ní owó yìí pé kò jọ kó má bínú kó tó bá di next week àwọn á sẹ́ǹdì tó kù sí ẹ. Okay. Ó ṣe. Ẹ ẹ ọkùn ẹ rí bọ́lá ń ṣeun. Mo wò pé owó tí ẹ ń expect náà ni àǹtí ti kó wa fún yẹn. Ẹ̀yin ṣe fún wa lóhun yẹn kákò máa kó lọ ká lọ fi treat mi. Ṣé mo ẹ jọ kákò lọ fi tọ́jú àwọn. Ó dà ń pórí ẹ ti dàrú. Ó dà ń pín nǹkan kan jẹun nínú ọpọlọ yẹn. Wá wọ́n fọwọ́ sí ẹ ni. Kí ni ìṣòro tó ní? jọ̀ọ́ má bínú tí bá sọ fún ẹ wípé mo respect o ṣé wọ́n sọ fún ẹ wípé tí mo respect lélẹ́yìn anyway kì í ṣẹjọ́ ẹ àwọn ni àwọn màmí ni tí wọn ò mójú tí wọn ò mọ́ra òun bọ̀ láti ta òde òjókòó òkí àwọn àlejò ó bẹ̀rẹ̀ sí ní jábọ́ pìpìpìpìpìpì bí ẹyẹ ìbáka ẹ gbogbo ohun tó ń ló ti bẹ̀rẹ̀ sí ní ròtàn ó ti ẹ̀rọ wípé àwọn àlejò wà lórí ìjókòó wọ́n fowó rán iṣẹ́ sí ni ó kí owó mọ́lẹ̀ ó ti ń fún mi níṣojú àwọn àlejò àwọn òun lálejò dámi lóhùn ṣé àwọn ẹbí ọkọ mi lálejò òun ẹgbẹ́ bàbá ọkọ mi tó kò ní iye ọkọ mi lélẹ́yìí lójú tèmi wọn kì í ṣe àlejò nítorí pé gbogbo wa báyìí á ti di kan náà àlejò báwo. ó dàbí pé ìwọ̀n fúnra rẹ̀ kò sí yàtọ̀ láàrin wa àtàwọn àlejò ọpọlọ ẹ̀ méjèèjì ti ṣiṣẹ́ sódì tẹ bá ṣe tọkẹ kí mo mi ọlọ́run fún lálàáfíà o. ẹ pẹ̀lẹ́. madam madam. ẹ ẹ rí i pé mo ti bá yín gbé tó wà nínú drum ẹ kúrò láàárọ̀ yín gbà tí mo lọ so mo wò ó ń lé mo rí i pé ẹ sí around mo kàn ní kí n gbé ni pé tí máa dẹ̀ ń bọ̀ lọ́sàn-án máa mo sáré lọ síbì kan ni ó ṣe owó ẹ ni. Ah, ò ń wò pó kéré gbà bẹ́ẹ̀ tó bá dijọ́ mi máa fi kún fún ẹ ṣùgbọ́n. ọ̀rọ̀ rẹ̀ ṣe ẹ ìjọ ni kí n tún wá kó ilé. yẹ hmm, kó tó Friday. Friday ok ẹ máa rí. doctor adẹnu wọ́ọ̀dù ń sìn àbámọ́ mi. àwa ní ká wá béèrè lọ́wọ́ yín bóyá ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ni ẹ fẹ́ ẹ máa ṣe pẹ̀lú wọn. yes bẹ́ẹ̀ ni àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ àti eh, trigon eh, kò ń ṣọ̀rọ̀ owó ẹ̀mọ́ kí mo ti sọ fún yín náà eh, bàtẹ́ bá tó rí náà ni àwa máa máa báṣẹ́ wa lọ kò ní disturb ara wọn so àti ṣiṣẹ́ lọ jù lọ ọ̀tẹ́mọ̀ kí mo sọ fún yín pé ibi tí mọ́mi fi ṣubú yẹn ó rí lè affect wọn Eh, but doctor eh, ṣé bí ẹ̀yin náà lè sọ fún wa pé nígbà tá a ti gbé wọn wá sọ́sibítù gbogbo nǹkan tẹ́ bá lè ṣe ẹ máa ṣe tí ara máa fi lè yá padà. Eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ẹ try gan ah, a try gan a ti ṣe gbogbo nǹkan tí ó yẹ ká ṣe a ti ṣe gbogbo ẹ̀ fún wọn wọ́n tún kàn ṣẹlẹ̀ náà ni pé ẹ kú sọ lẹ́ẹ̀kan bólú ìwọ sọ lẹ́ẹ̀kan pé gbà tó dé ward ẹ̀ bá mọ́mí ń bẹ̀. yomi ẹ kì í ṣọmọ tó mọ torí ipòkípò tí ẹ̀dá bàbá rẹ̀ láyé akéwà dúpẹ́. kò sí irú eléyìí a fi ń dẹ́rù bara wa ni ṣé ti yé ṣe rí ẹ jẹ́ ká sọ tọrọ fún wa gbogbo nǹkan tá a ṣe gbogbo bá a ṣe gbìyànjú láti dùn wọ́n sọ́tún sósì. Ah ó ṣe ní láàánú pé mọ́mí ti give up. bólú. Ah, yẹmi ah, ah, ẹ jẹ ẹ tiẹ kọ́kọ́ rí wọn sójú náà. bó ṣe ń wò wọn kò sí ìyá kò sí bàbá wọn wò yí pé ojúlówó ojú ṣàánú kí n kó wọn wá síbi ìbá ẹ̀kọ́ tèmi bá yín ká jẹ. ọmọ ìlú ò gbà wọn ẹwọn mo ṣe ti pọ̀ mo ṣe pọ̀ nígbà yẹn èyí dìrò sí ara tó fẹ́ máa ṣiṣẹ́. ìjọ nítorí ọlọ́run ìjọ oyè kóye tẹ bá fún wa àkọwé ẹ̀kọ́ ikú yìí tẹ́ bá fún wa kí ni àtàbùrù mi tẹ̀lé ó sì máa jẹ́ ju ẹ̀ṣánú wa máa. ẹni bá ní ní ìsìn àánú kan ló fi dà ní ọkùnrin ní àdúgbò àmọ́ gbogbo aláwọ̀ peter ṣe rí nísìn kò sówó kí là ń tà a kò má jó ẹni táwa náà ṣe àwọn ọmọọṣẹ́ tó wà lọ́dọ̀ ló ti tó mi ẹ má bínú ẹ jọ. ẹ wo ẹ mú wọn lọ síbòmíì tí wọ́n ti lè gbà wọ́n àmì mi ọwọ́ mi ti kún bí ó ti kún ó ti kún. ẹ níwọ̀n gbàrà tó ti sọ yí pé iyekíye tẹ bá fáwọn àwọn afaramọ́ kọ́sà ti máa ro ìjẹ̀jẹ̀ tó ń jẹ́ bá kú nínú ìṣẹ́ ìṣẹ́kù fẹ́rẹ́fẹ́ yóò yá mi. mami mami mami ẹ má jù ú pé ìdá sí ọ̀rọ̀. gbogbo bá ṣe ń sọ̀rọ̀ látẹ̀kọ́ ni mò ń gbọ́n bíbí mọ́mí ẹ̀ ṣàánú ojú ló ń rojú ṣàánú mo mọ̀ pé àìyá ọjà ló jẹ́ kẹ́yìn náà máa ní ẹ̀ nídìí èèyàn tó tó àti pọ̀ bọ̀ mami ẹ ẹ ẹ ṣàánú wọn kẹ́ẹ̀tì ẹ̀ wọ́lá ẹ ìkejì wọn tó jóbìnrin ó lè máa rìn káàkiri ó lè máa ṣeṣekúṣe káàkiri bọ́ tó ń gbọ́ngbọ́n wípé káwọn náà lọ ṣiṣẹ́ mami torí ọlọ́run ẹ wo tọ̀rẹ́ yín kẹ́ gbà wọ́n síṣẹ́ ṣẹ́gbọ́n mà. ó ṣe ìyá mi ọ̀rọ̀ làákàyè ló sọ ọlọ́run á wẹ̀ ọlọ́run á dẹ́sí fún mi kò tọ́pẹ́ mà. má. tí ó bá ti tó àsìkò tẹ́ ń lọlé ẹ tẹ̀lé wọn ṣé bí ẹ máa gbé bí. bẹ́ẹ̀ni ó wà pàdé. ọ̀gbẹ́ni gbé kinní lẹ́jà rẹ. Ah, ah. ẹ má bínú kí ni mo ṣe fún. tí mo fi ń bú ẹ jẹ. nífẹ̀ẹ́ mi kí ẹ lẹ́nu ṣe pé tó ń sọ̀rọ̀ sí báyìí. jọ jàre jẹ́ kí n sọ̀rọ̀ sọ pé gbogbo bó ṣe ń lọ tó ń lọ tó ń bọ̀ ni mò ń rí ẹ bó ṣe ń wo boyfriend mi àbí bẹ́ẹ̀ kọ́. báwo mo ṣe fẹ́ wojú boyfriend yẹn àǹtí ẹ fọ́ ni ṣá. àǹtí kí ló ṣẹlẹ̀ má bínú kí ló dé má délé lóhùn jàre ó kàn ń ṣe yamayama látàárọ̀ ní gbogbo bó ṣe ń lọ tó ń bọ̀ tó ń wo boyfriend mi ni mò ń rí náà. wọ́n ń ṣe yamayama. bọ̀ àǹtí ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí wọ́n ń ṣe gbẹ́yìn náà ẹ̀dẹ̀ náà ń ṣe yamayama. àǹso. ẹ wá ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n tèmi nì. ẹ ṣo fẹ́ jà fún. mo lè jà fún ṣé torí ọkùnrin tẹ́ ni wọ́n fò mọ́ rè. <laughs> èmi ò mọ o lè jà fún o lè gbá mi lójú fún gbà yẹn. ẹ wọ ẹ jẹ́ kí n sọ kan fún yín torí bíi táwa yìí ni o ẹ má mi ì <sighs> jẹ́ kó rí ẹ pé gan ni mo kàn fẹ́ gbó gbó má gbó. ẹ ò lè wá gbá mi lójú sùn torí kó jẹ́ gbìn. ó máa ga ọ tí ò bá ń ṣe ikú òbí ní wọ́sẹ̀ mi ẹ má bínú. ó má bínú. ó má bínú bínú kí n stop kéne ní kéne. so tó bá ti rí àwọn èèyàn tó ń tajà báyẹn ó fi kò ìwọlé máa sọ ọ̀sẹ̀ níbọ̀ dé báyẹn. ọ̀gbẹ́ni fi mí sílẹ̀ jàre. kí ló dé o oh, mo drink ẹ ni. ti dojú jàre. Ah, o láìkí ṣúgà nìyẹn o àbí bẹ́ẹ̀ o. ohun kan wọn tó fẹ́ gbẹ́ lórí. kí ni mo fẹ́ try láti get àwọn kankan right ni ní ìmọ̀ bóyá wọ́n ló ń ṣe fún rẹ o bóyá èmi ni kò yé dáadáa ni ṣé ó ní reason tó fi jẹ́ pé ìrànlọ́wọ́ lóríṣiríṣi style bíi ìpàkọ́ ẹlẹ́dẹ̀ kọ́ni sọ́kọ̀ ṣùkú ó gẹ́sẹ̀ irú àwọn style ló máa ń ní wọ́n kàn máa ṣe all the time. ṣé o ní reason fún tó máa ṣe rẹ̀ àbí. ṣé wọ́n mọ̀ pé olówó ló ń ṣe oríṣiríṣi ni nǹkan tó ní ká mò ń ṣe àti pé natural ẹ̀ ni. mi ìlú ó ti máa fi so òun náà jẹ́ kí n dọ́gbọ́n ra máa ṣe ètí mo ń ṣe ẹni tí ò ní ìyá kò ń dégbó ẹ̀yìn. <laughs> so natural hair lélẹ̀ bá natural hair hmm. eléyìí ò kì í ṣe natural hair because tó bá wo gbà wọ́n ẹ̀sìn kí ló ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ ó mà ní nǹkan tó kí n fẹ́ bèrè lọ́wọ́ yín láti dọ̀jọ́ mo máa ń pé kò kí n sáyè àmọ́ ó dàbí pé àyè wà lẹ́yìn àbẹ̀rẹ̀ kò wọlé yìí. kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin àti ẹ̀gbọ́n yín ẹ̀ ṣiṣẹ́ ń dìbà mo dẹ̀ mọ̀ wípé ẹ kàwé kí it's a long story lóòótọ́ èmi àti ẹ̀gbọ́n mi kàwé àmọ́ àparí ẹ̀ o bí a ká ní àparí ẹ̀ ń sìn bí a kò bá yàtọ̀ sí ilé ìtawà ṣe bí báyìí lóòótọ́ ilé ọlá la ti jáde àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí wa mi ò gbàgbé àkó ṣẹlẹ̀ sí anybody. máa máa. jọ kí ni ìdú ẹ bẹ yẹn náà kí ni ìdú ẹ ní ibẹ yẹn ni mo sọ. mo sáré lọ fún àwọn ẹlẹ́ran ọ̀sùn yẹn lówó tẹ ẹ ní kí n kó lọ fún wọn ni. ẹni máa gba ṣéǹjì mi ìmọ̀ye ṣéǹjì tó fẹ́ gbà ṣé nítorí kó jẹ́wọ́ nìkan ìwọ nìkan lọkùnrin lọ́dọ̀ mi àbí bẹ́ẹ̀ kọ́ tí mo dẹ̀ nígbàgbọ́ nínú kò burú fún lóyún pẹ́rẹ́. <laughs> kò lè lóyún mà. kí ló mi kò lè lóyún kò lè lóyún. kò lè lóyún. ìwọ jẹ́ kò fún lóyún oníranù bọ́lú nǹkan ẹ àtìgbà tẹ́tí ní kí wọ́n lọ sílé kan lọ báyìí clean nílé yẹn wọn ti padà dé. kó ide kò burú òun ni mò ń dúró dè lọ sílé lọ sọ fún mi ní kó bá bọ̀ pé torí àjìjọ ń jáde ni èló ni ṣẹ́ǹjì tó fẹ́ fún uh, uh, aláṣọ búlù yẹn. ẹ two fifty two fifty. two fifty. bẹ́ẹ̀. ní kó bá bọ̀ ń sìn ni o. ok ma. kíákíákíá kí a má pẹ́ o kíá o ẹ pẹ̀lẹ́. yes ma ẹ wá dùn ẹ dìjọ ẹni yín pa mí tó bá lóyún ẹlẹ́yà kan màá gbọ́ ẹ dànù bíbá ẹni èmi ráyè rá dáadáa. rárá mà. rárá rárá náà ni kò yà jẹ́. mo fọwọ́ yẹ kíákíákíákíá torí wọ́n nílò àwọn onúlé. ṣe lágbára o ó gbọ́dọ̀ tẹ́mi bẹ́ẹ̀ ṣáà lè sọ. stop kí ni gbogbo ilé stop kí ni. ọlọ́run máa jẹ́ kí n stop máa ṣe stop rẹ kí ló ń ṣe ẹ. stop tàbí kí ni ìtumọ̀ yẹn ṣe san. kò bí. má fọwọ́ ẹ̀kan mi mọ́. stop jọ ta ló ń bẹ̀rẹ̀ rẹ o ó rẹ̀ jà kó sì lọ́jọ́. kó àjà orí ẹ̀ kìí sa orí ẹ̀ kìí sa ṣé kò kò kí ló ṣe pẹ̀lú ẹgbẹ́ mi. tó yẹ ṣe lébi lówó rẹ. kọ̀rọ̀kọ̀ ni ẹ kìí sa kí ló ṣe lẹ̀. o ṣe o ṣe kí ló ṣe fún mi kí ló ṣe fún mi kó ṣe fún mi. wọ́n wọ́n kọ́